القرآن الكريم فوعطاه ثم وصل بلاغة القرآن ومن كان بلاغان قل أطيعوا الله وأطيعوا الرسول ألم يتللون أتلوا بشعر فإن تولوا فبلوا قيدا فبلوا قيدا فيتللون فيتلوا بشعر فإنما عليه ما حمل إن تابع نبي إن كان ما لا بليه wàhálẹ́ fún ma fi gbé ìtò níta ni ó ṣe fún yín ó sọ fún yín á béèrè lọ́wọ́ ẹ̀yìn náà ọmọ yín ló wà òun ti tó ṣe tóòtọ́ ìrìn àbúlé rẹ̀ fún mi fún yín tàbí òun fún yín òun ládùn ìrìn àbúlé ẹ mọ́rò pé ẹ kó nira kan bá nàbí lórí bẹ́ẹ̀ bá tẹ̀lé náà máa jẹ́ ẹ̀kọ́ fún ìwà gbọ́njọ́ wà sí nínú àwọn tó wà láyé wọ́n wà kó lórí súnà wọ́n wà nítorí ìdúrà wọ́n yẹ bẹ́ẹ̀ tí ń sọ yẹn láyé john làwọn èèyàn máa gbà nísìn àbúrò present Islam in alternative way so alternative way ń dídá àjẹlẹ so wọn káwọn ní ọba lè gbà ìpìlẹ̀ ó ní wípé àfọwò sọ̀rọ̀ lójú tí káwọn ní ó lè gbà nítorí pé ọlọ́run ní òjò káwọn ní ó gbà màmá ara rọ̀ sí ọlọ́run tí wọ́n sọ bá ní kò sọ ni wọ́n gbà ó ó gbà ládàá wọn ò gbà ó kú gbàrà dàpọ̀ torí pé gbígbà náà bọ́ ọ̀tọ́jú ọ̀la ọlọ́run ti mọ ẹni tó fẹ́ jí ó gbà nínú àwọn tó ń sọ gbígbà yẹn kò sí nínú agbára tiẹ̀ tí ẹni kó sọ wọn sì ní kò wú ìgbélé yìí ìyọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn níbi àwọn ìpìlẹ̀ dáwà wọn wọ́n wàá rò pé ọ̀dà fílà náà wọ́n fẹ́ bóyá ká mọ̀ sí bí wọ́n ti ń fẹ́ kí wọ́n bá lè gbà náà ẹni tó gbà ọlọ́run náà ló mọ̀ kì í ṣe iṣẹ́ ọwọ́ ìwọ tó ń sọ̀rọ̀ ọlọ́run bá fi sọ fún ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ti àti ọlọ́ àwọn àti ọmọ tó ẹ sọ fún wọn ẹ̀tẹ̀ lọ́lọ́run ẹ̀tẹ̀ lójúṣẹ́ fáyìn ìtàwọn lọ tí wọ́n bá kọ̀ tí wọ́n pẹ̀yìndà tí wọ́n gbọ́ sí ọ lẹ́nu ẹ̀yà ànábì má bàa níbẹ̀ o. fa iná máa máa fún mi rá wà á yẹ kí n máa fún mi pé kó jíṣẹ́ nǹkan àbílẹ̀ rẹ̀ yẹn tí wọ́n gbà tí wọ́n gbà tó pé kì í ṣiṣẹ́ jẹ ọlọ́run ló ní gbígbà yẹn wàhálẹ́ fún ma tó mẹ́rin ní káàkiri di ẹ̀mí náà òun ní ká ní ṣiṣẹ́ ká ní ó fún yẹn tó jíṣẹ́ fún yàrá tó fún nǹkan àbílẹ̀ rẹ̀ yẹn èyí ẹ ìpìlẹ̀ ní lórí ọ̀rọ̀ dáwà àwọn èèyàn ti dáwà lónìí wọn mọ الدعوة الإسلامية دعوة ربانية kìí ṣe mẹtọrọlọjì tó lò lójà àwọn ọgbà kìí ṣe bíbí àtọkùn tó yí fún wọn bá gbà pẹ̀lú bíbí ìgbà ara náà ẹsẹ̀ òye wọn náà lórí ẹsẹ̀ tó tọrọ bá délé àwọn yóò máa múlò kìrìtì àwọn ẹbí ẹ̀kọ́ wa máa ti rẹ ẹsẹ̀ tábà wò tábà àwọn kìíní wọn ti lọ tábà kọ tó wọn náà nítorí táwọn ń ṣe ni pé jù mọ́ bí àwọn èèyàn bá ṣe pọ̀ wá ṣe gbà sí ni àwọn fi ń rówó ṣùgbọ́n tí wọ́n rí bẹ́ẹ̀ káwọn sọ ni wọ́n máa alọ́kọ̀ tó tilẹ̀ gbàdá ìpìlẹ̀ yìí sì yẹn ló máa ń àfún dáwà lọ́wọ́ ó lè ṣe dáwà ó di ọdún mẹ́wàá níbi kan ó lè gbogbo ẹni tó gbà bẹ́ẹ̀ ó lè má ju mẹ́ta pé lọ ṣùgbọ́n èèyàn mẹ́ta péré òun ọlọ́run lè ní tó gbogbo mọ́tò wa ń bọ̀ lọ ọbẹ̀ láyé o òsì láyé má ládàá rẹ̀ kẹ̀kọ́ sí i ló ń jẹ́ pé ojú táwọn fi máa ń wò ó yàtọ̀ ojú tọ̀pọ̀lọpọ̀ àwọn fi máa ń wò ó ti ń ṣe láwọn agbọ́n láti àìmọye ìṣèpá làwọn èèyàn méjì gbogbo ọ̀rọ̀ kó kàn sí mi kó máa tọ́jú ìyẹn ó ti wá sí inú bàbá ń sọ lórí bíi ó lè jẹ́ pé tí ń gbọ́ gan ó lè má ṣe ráǹfà ó lè jẹ́ pé torí ti ẹ̀ tí ó kéde tí ó kàkà tó létí ẹlòmíín ń lọ lóko kọ òun náà bá ọba wọn sì lápá ní ìgbésẹ̀ ẹlòmíín àtúntà wáyé àwọn èèyàn ó gbọ́ àti wọn ó lè kọ fún rìfẹsì wọn òun ìdá àfa ọlọ́run wa máa àwọn tó sọ̀rọ̀

ọlọ́run ni wọ́n fi báríkà tó dá wà wá fà ọlọ́run ni wọ́n fi báríkà tó dá wà wá fà ṣùgbọ́n nínú ìwòye sí ayé nìkan ọlọ́run kẹkà lọ jókòó iṣẹ́ ti kọjá kọ̀m̀pútà yìí tí ó kọ́lọ̀ ọ̀rọ̀ rẹ̀ àwọn àfẹ́ yìí wòye jẹ́ ọ̀gbọ́n àkọ́kọ́ nìkan tọ́lọ̀ máa ti báríkà tó ẹyọ kàyẹ ọlọ́run lọ́mọdé tó dùn gbogbo àwọn tó wá lu àwọn mọ́ni àjò ìwà ní gbogbo àwọn ìlànà wọn níbo ni dáwà àwọn wá dé ní ọ̀pọ̀lọpọ̀ wọn bá lè kú náà dáwà àwọn náà parí náà wá so agbọ́dọ̀ padà sí sí ilẹ̀ àwọn afáàkùsà jù dídáwà àwọn tó kàn ká ó mú ìfúnná lọ́wọ́ torí kò fàmà alọ̀rọ̀ tó sílẹ̀ bẹ̀rẹ̀ káwé lùtò wa nígbà yẹn òfúlọ́wọ́ wa ọlọ́run wà lónìí nígbà lọ́dọ̀ yìí ọlọ́ni wà ní kò tẹ ọ̀hù tàhátàlù ọlọ́ni tẹ́ ẹ bá ti lè tẹ̀lé ìṣe ọlọ́run tàhátàlù gbà ẹ lẹ́kọ̀ọ́ mọ́ra wà ní jumla tó ṣàfihàn condition èèyàn tún mọ̀ pé àlèkìdá ayà tó mọ̀kùsùwọ̀rọ̀ tó ń kàlàtọ̀ àkẹrọ̀ pẹ̀. èèyàn mọ̀nà èèyàn náà gáìdẹ̀ ọmọ kó dé lórí fúnra bẹ́ẹ̀ yóò bá ti gbàgbọ́ fún ànábì pé yóò tẹ̀lé èèyàn wà bẹ́ẹ̀ kódà kò jọ ń sòrò ọlọ́run kí ni bẹ̀rẹ̀ ìlú wa ọlọ́run wà ẹ́ kò tẹ̀ òhò tí ẹ bá ti tẹ̀lé ẹni náà títà náà tọ̀lọ̀ àtọ́lá kẹ́sì ìgbà yẹn lẹ́sìn náà hmm? ṣe lè sọ pé ìjàwá àbùsọ wà ní tẹ̀tẹ̀ òhò kẹ́sì èyí dà ẹni tó bá ń fẹ́ ìdáyà kí ni ó ṣe kọlọmọ kan fún náà náà sọlọ bóòlù àná bìtẹ náà ti ń kọlá bóòlù àná bìtẹ náà ti ń kọlá bóòlù àná bìtẹ náà ti ń kọlá. lórí jẹ́ pé àwọn akó onímọ̀ àbí àwọn akó onímọ̀ súnà ó mú áhàlù lọ àwọn ní ẹni ọlọ́run ọba wọ̀ ká àkọ́tò. wà má alàgbà kó ilẹ̀ ìgbàlá ìgbàlá ọlọ́run tó sọ pé kò sí ní tó kàn òjíṣẹ́ ọlọ́run kò sí ní táàbí léèrè ilẹ̀ ìgbàlá ìgbàlá bí kò sí kó jẹ́ṣẹ́ lọ́nà tó fojú hàn kó kò jẹ́ olùṣẹ́. àmì bíi ànábìlẹ̀ rẹ̀ pé àwọn mélòó ló gbà ọlọ́run ló gbà ànábìlẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ náà ni ìwé tó bá jẹ́ ń dá wà fún dá wà náà tó wí fún wọn wọ́n ti parí. nígbà tó wá wù nínú ìdìtò wà àwọn mélòó ló gbà ọlọ́run ló gbélé rẹ̀ lẹ́sìn náà rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn ọmọ ìyá wa tẹ̀lé ìgbìmọ̀ sọ́ngbà ń bẹ́ẹ̀ ẹ̀yìn ẹ̀yìn ọmọ ìyá ìbànújẹ́ ńlá ni ọlọ́run béèrè ilé méjìlá ọ̀sán ilé ogójì oṣù àwọn mélòó náà gbà àti ọlọ́run ẹ̀ mọ́kàn ni ọlọ́run ní bí ọlẹ́rẹ̀ yẹn ẹ̀rí dálé ni ó máa sọ sókè ẹkún ìgbà àwọn náà bá máa sọ fún ẹkún kò ní kí ni ọlọ́run ọlọ́run ó bu wọlá yìí ogójì ilé ọ̀sán níwájú ogójì ilé lóṣù ogójì ilé kí ni kí làbẹ́ sọ́dọ̀ bí a ti àmọ́ àwọn bá pẹ́ ọmọ tuntun ká rẹ̀ jẹ́ ẹ̀rọ mọ̀ọ́kọ́ ànábì tọ́lọ̀ máa ń tẹ̀sà ọlọ́mọ máa lọ́mọ tó ló ń tọ́lá. èyí tí wọ́n bù ọ́ mọ òye èyí tọ́jú àkùjọ lórí ọmọ ìyàwó ẹ̀ tó ní àkàlẹ̀ lórí. so oṣù kan náà ni nígbà àwọn gan náà kò sí lọ́wọ́ ẹgbẹ́ náà sísọ náà ni so ìgbà ó ní bẹ́sìsì ìdáwọ̀ àwọn tọ̀gbìn ogún ọdún dọ́gba o ó kán aláfàmọ́ náà lè fara mọ́nà àbùdá aláàbùdá àwọn àwọn òṣìṣẹ́ pé wọ́n dúdọ̀ gbà gbígbà àwọn ọlọ́run ló wà ìdí nìyẹn táyì sí pẹ́ ọ̀rọ̀ ọ̀sọ̀ ẹ̀gbẹ́ pẹ́ ọ̀rọ̀ ọ̀sọ̀ ẹgbẹ́ kalẹ̀ ìgbẹ́ gbọ́dọ̀ àmọ́ ẹlòmíì ń lọ́dọ̀ bó ṣe gbà gbìyànjú náà bí òkè yọ̀gbà yọ̀gbà rẹ̀ ǹjẹ́ ẹ̀rù fáwọn ènìyàn gbà bẹ́ẹ̀ o gbé kalẹ̀ ìgbó tó ọlọ́run ló ní ìdáyà lọ́dọ̀ ẹ wá lọ gbogbo mọ́nájì àwọn dáwà ní tó ti yàtọ̀ sí mọ́nájì sára ẹ̀rì pé nínú àwọn àtúntò ṣe láwọn dáwà wa àti dáwà tí wọ́n ní. ẹ̀wọ̀ dáwà àwọn ìkọ́ni ẹ̀ máa gbogbo kúrúkù dáwà àwọn bí ń sọ yìí mẹ́ àti pé àgùdọ̀ àgùdọ̀ máa lè gbà náà. ọlọ́run ní ibi káwọn èèyàn gbà ibi káàbà ti tẹ̀ nọ́ọ̀sù ni ó sọ pé ká tẹ̀ àárò nọ́ọ̀sù tó ní ká tẹ̀ títẹ̀ tí mo bọ̀ dìde bàbá lè mọ̀ ká ká sọ̀rọ̀ ká gbé ní fífi yẹ gan nọ́ọ̀sù láàmì lọ́wọ́ kì í ti pọ́pọlọ wa òun láti mọ síbẹ̀ lẹ́ẹ̀fì máa rí dáwà táwọn tó délé ti bá ń ṣèwà wọn ò ní sọ̀rọ̀ tàbí tó lòlòyà tàbí tó lòlòyà ṣe láti bí wọn nìkan ló wà mọ́ láwọn tó ti ń pè yàn tó o lè bá wà lálẹ́. kílẹ̀sì yìí ìpìlẹ̀ yẹn ó differentiate láàrin ìjà wa tó náà àti ìgbòho kódà fún ìwé kura ìròyìn tó náà ẹ̀ tó lè lè bá wà lọ. ìsọ kí wọ́n gbà ìsọ káfà tó di pé kánṣá gbà ìwà àti gbígbà sínú ẹ̀sìn gan náà gbígbà sínú ẹgbẹ́ ni pẹ́pà níyàn tó gbígbà sínú ẹ̀sìn gan kò bá tó dàbò mọ́ gbígbà òun náà òun là wo mọ́wùn. ṣùgbọ́n dáwà sàràfíà dáwà ahlu sunna dáwà tó ahlu sunna wal jamaa òun náà fama ala rasul al-bara hawi òun ní tiwa. àníyàn tó ti wá ń bí ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ó fi wá adé kọ́rọ̀ lọ ní làpá kọ́rọ̀ ó lè mọ́ ní làpá níbi generation tó ń bá sọ̀rọ̀ tàbá ibùdó hazmi hazmi wà lórí kọ́sùmọ́ ọ̀gbọ́n àwọn tó gba ṣe nígbà ayé rẹ̀ péréte báyìí torí pé nǹkan gbà lọ́wọ́ ọ̀rọ̀ sí lè jù ṣùgbọ́n lè jù ta ló lè ṣe àtúrà yìí lọ hagun falẹ̀ dànù kò sí bẹ́ẹ̀ bá lọ wájú bẹ́ẹ̀ lẹ́yìn ẹ padà tó gbọ́ ọ̀rọ̀ tó ń nàbọ̀ ibn hagun afa àti ọkọlọ gán ni ọsùn ọgbà èèyàn bẹ̀rẹ̀ nígbà tó hátà níbi mọ́tò wọ́n padà fún nǹkan ọ̀rọ̀ alùpàá tó kálọ̀ ṣùgbọ́n àwọn ará Damascus ní wọ́n fi ń ṣe fáàlì wípé ṣọ́kàlà báyìí ó gbé Damascus òwò àkàdà àwọn àfa àti wọn kàwé àwọn máa ń sọ sí wọn ni bá ṣe wọn máa ń sọ òdodo yẹn Ọlọ́run wọn máa ń fún fi yìí fún wọn la Ọlọ́run yìí wá jẹ́ kí orí pa àwọn parẹ́ kódà ní ìlà tó láyé mọ́ tòlọ́lọ́wọ́n bá ti dé wípé wọ́n máa alàbọ̀ tó ilẹ̀ ìbàdàn àbúrò ní tó kan àwọn tá a rán ń tẹ́ káwọn kà pọ̀ ní ìbàdàn àbúrò tí wọ́n bá compromise wọ́n rí ẹ̀rí fún kí compromise wọn rẹ̀ fún bí wọ́n bá tẹ̀lé ẹ̀rí wà fún ẹ̀jẹ̀ wọn èyí ṣe kọ́pọ̀lọ́ wọn ni wọ́n fi ń ronú rẹ̀ àpá àkàmọ́ta tí wọ́n wáyé pé ẹ̀rọ tá a bá ní ọkùnrin náà máa bá obìnrin lọ́wọ́ àwọn àwọn orílẹ̀-èdè kan wà ní west àwọn western world yẹn àwọn wọn lè torí ẹ̀kọ́ ra islam tó ọwájú ìpàtó wa pé tọ́ba tẹ ẹ̀dọ̀gbẹ̀ lọ́wọ́ kó o fi blọ́ọ̀kì kó o fi sọ́wọ́ kó o lè bà á lọ́wọ́. ẹ̀yin ìsúnmọ̀tò kan lọ́sọ̀ kó lè ká má bàa kórìíra wọ́n á lọ wẹ́sùn nísìn kódà èsì ìdáàmú ọmọ ìbò mi kó ti kọ́ ọmọ lọ́wọ́ àlọ́ lórí fún náà gbogbo náà bá yẹn nǹkan gbà náà wípé nǹkan bá lè gbà àwọn ọmọ ìbò gan-an nísìn àwọn gan-an náà kàkà dáadáa àbí ọ̀rọ̀ fún náà kó ìjọba lọ́wọ́ àlọ́ ṣùgbọ́n lọ́wọ́ bá lọ́ba tó ń tán ẹ̀ṣúdá wa látara àdéhùn yìí ọlọ́wọ́ bá ní wọ́n adọ́láhùn lẹ́bí iná àmọ́nù ní kú mọ́ àmì lẹ́sọ̀ ọ̀lẹ́ ha ọlọ́wọ́ bá ti sàdéhùn ló wá yà ọlọ́wọ́ ti tẹ̀lé ẹ̀wọ́n lọ́wọ́ tó lọ́wọ́ ti tẹ̀lé ẹ̀ka ní ìdùnnú dálẹ̀ ìsàmúyà ẹ̀ka ní ìdùnnú yẹ ẹ̀ torí àbújá ti kọ̀ǹpọ̀ máa gbogbo àwọn yẹn fàyà ọlọ́run wà ádọ́ lọ́wọ́ lóbi iná àmàlà mẹ́kọ́ ọlọ́run kàdé nǹkan ó fún yín o àfàwà sheikh kàáyìn dọ̀rọ̀ fúláì ọlọ́run láti ọba ayé ń sọ kó bá wà lọ́rọ̀ ní wọn lọ́kàlẹ̀ lẹ́nu ìgbà tí wọ́n ń kó ayà wọn ni wà ádọ́ lọ́wọ́ lóbi iná àmàlà mẹ́kọ́ wà á nílé sọ̀rọ̀ lẹ́yìn ikọ̀ ìkọ̀wá nìyí ọlọ́run àdéhùn tó ọlọ́run ṣe ọlọ́run pé èyí bẹ̀rẹ̀ fún wa ní ọlọ́run bá pàdé mi ìwọ àbọ̀ lọ́hùn mi ní àwọn ọmọ mi ní kó wà ní ìfọ̀ ìhàjì ọlọ́run pàdé mi fún àwọn tó bá gbọ́ ọlọ́run gbọ́ tí wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ kí ni ìtumọ̀ gbogbo ọlọ́run gbọ́ ẹsẹ̀ lọ́lọ́run wà ní ìfọ̀ ìhàjì alùmọ̀tàbà tí bá pàdé nǹkan ọlọ́run ó gbà láyé lórí ilẹ̀ tọ́lọ́run ó kó ilẹ̀ fún kì í ṣe fún àwọn sábà lọ ń kọ́ wọ́n ṣe ń jà tẹ́kọ̀ àndó kì í ṣe ẹni tó wá ń lọ tó ń gbé bọ́ǹbù ara káàkiri lá ọlọ́run ọba wọn àbọ̀ òun ṣe ló fi jẹ́ pé láti bá wọn tó ń ṣe náà fitna ni wọ́n ń dá gbogbo ayé kí ni àfihàn orí fún wọn rí ní ìbáraẹni fún wọn gbọ́dọ̀ fi ń sọ àwọn mùsùlùmí ló kọ fí èsì fún mùsùlùmí ọlọ́run wàhálà ọlọ́run lẹ́dínà àmọ́ ní mú kún wàhálà ọlọ́run ní aṣàdéhùn fún àwọn tó ń gbọ́ lọ́n gbọ́ nínú yín ó lè bàjẹ́ gbogbo yín nínú yín làwọn tó ń gbọ́ lọ́n gbọ́ wà á nílò sọ̀rọ̀ ha tí wọ́n sì ń ṣiṣẹ́ rẹ̀ nígbà yẹn fún náà lọ́yẹ̀ sàkóso sọ́mìnà òun ti là ń ọlọ́run mú ni á fi wọ́n ta ò lé lórílẹ̀ kama sọ́kàlọ́kọ̀ lẹ́bí náà ní ọ̀gbìn gẹ́gẹ́ bá a ti àwọn sálàkù náà ṣe àròlé àwọn tó ti fáájú náà á kó ayé lé wọn lọ́wọ́ wọn darí ayé wàlá ìmọ̀tìmọ̀ nana ń bí iná fún mọ̀lẹ́bí ìṣàlọ̀ ọ̀dà mi bẹ́ẹ̀ sì ni àwọn gbà wọ́n láàyè nínú ẹ̀sìn èyí tọ́lọ̀ wọn bá yọnu sí fún wa àgbà wọn rẹ̀ sì ń ṣe àgbà wọn láàyè wàlá ìbàdìlẹ̀ nana fún mi láàrin ọkọ̀ ìhìn àmì a ó sì fi rọ́pò padà fún wa lẹ́yìn ìgbà tí wọ́n ti ń bẹ̀rù á fi ìfọ̀kànbalẹ̀ á fi rọ́pò fún wa lóbi wípé gbogbo dáwà gbogbo haraka tó bá ń bí àìfọkànbalẹ̀ àlùkọ́là tí ìgbésí ayé àwọn èèyàn kò lè mú lọ́la ìsàmì àwọn lẹ́lẹ̀. ṣùgbọ́n tó bọ́lọ̀ sọ̀rọ̀ yẹn rẹ̀ lé ọlọ́run ẹni sọ̀rọ̀ àlùmọ́ ìlànàṣọ kọ̀ǹdíṣàn ọlọ́run ló ń wó fífi mùsùlùmí kọ̀ǹtò wáyé mi kọ̀ǹdíṣàn méjì ló gbélé lọ kì í ṣe kọ̀ǹdíṣàn ẹ̀rọ alọ́mọdé alẹ́ ká fi ṣe pọ́ǹbù lẹ́yìn àwọn méjì tí òun déédéé gan fitina ní gbogbo àgbàlá yìí ẹ ti wo fitina tó dá sàgbà yìí lẹ́yìn tẹ̀lé ìyẹn tó ti jẹ́ pé eléyìí ni dáwà sàlàfíà dáwà tó ahlu sunna ìjàmbá ẹ ṣàlàyé ẹ̀kọ́ ẹ̀sìn fáwọn èèyàn ọlọ́run ní bí ọlẹ́ ìgbọ̀gbọ̀n àlùfíà mọ̀ wípé kí ló dé tó ti lu ayé tí kò sí lọ́lẹ̀ nàìjíríà wọn ò ní bèrè yẹn lọ kó lọ sí ntọ́lọ́ ah. ó bèrè ní kó ọ̀sẹ̀ lọ́lọ́ ọ̀sẹ̀ lọ́mọ ẹ̀sẹ̀ lọ sípà òsì tó sọ̀bọ̀ ntọ́lọ́ ó bèrè yẹn. èyí tó wáyé sáwọn èèyàn sàlàyé sáwọn èèyàn ó yé wọn ẹlòmíì ọ̀mọ àlùwàlá tó ìjẹ́ máa gbọ́ ìmọ̀ ìyá ń jẹ àwọn ọmọ yà ní Palestine bó láti kọ́ àwọn ọmọ Palestine ìyàwó ní ìjà tọ́wọ́ màlúwà láti yan ìwọ gan bó ṣe lé wọn lọ bá mi sọlọ àlọ sọlọ àwọn mùsùlùmí ànábì wà ní ó sùn lẹ́jọ́ káàbà wọn lọ bá mi sọlọ àlọ sọlọ ní rẹ ìdíṣẹ Ọlọ́run ìyá yìí pọ̀ wọn wà mọkà ń bà mí ìyá ìdíṣẹ Ọlọ́run ìyá yìí pọ̀ wọn fi àjọ wa wọn fi kíní kan ànábì ní ẹsẹ sọ̀rọ̀ ànábì ló fẹ́ ìdí tí ìbẹ̀rù ọlọ́run bá yóò gbé wà báyìí anabi wa sọ àwọn akató ṣẹlẹ̀ anabi wà láti nà fún sọta àjùlọ anabi ẹsẹ nǹkan ju ní ẹsẹ kótó àdìsẹ yìí ń bẹ àwọn ọ̀rọ̀ ló fi lè gbogbo ọ̀rọ̀ ló bẹ àwọn ọjà gbogbo ọjà tí ń dàn kí ló bí fún islam náà gbogbo àwọn tí ó sì jẹ tó ti yẹ dá wà wọn ẹgbọn wọn torí pé àwọn sálàfù wọn náà lè fọwọ́ àníwò torí pé tí wọ́n gbé mọ́ náà jù dáwà àwọn nítorí nìyẹn bí ẹgbẹ́ òkùnkùn oníkálukú bọ̀wọ́ lè ṣe báyà secret court ni lè gbé tó bá lọ lọ fún àti kan àti ìdókò kan tíyàwó rẹ̀ ọ̀gá ti wà nínú ìjọ àmọ́ ìyàwó òbí kan mọ́ bóun lọ ní iṣẹ́ ìtumọ̀ ìdí ìyá tó fi jẹ́ tó gbà táwọn afọ́n ń ṣàlàyé lórí ọ̀rọ̀ jàmáàtì ní àwọn èèyàn wọn ò jáwọn èèyàn ọmọ tí ń ṣẹlẹ̀ wọn ni wọn mọ̀ sí ní ká má kóra wájú ká má kóra jẹ tó wà sí mọ́ wọn mọ̀ sí ní ká má kóra ká ní ó sọ pé káwọn èèyàn má kóra jẹ tó wà sí ká ní ó sọ bẹ́ẹ̀ kó sẹ́ni tó lè sọ yín ìwà burúkú ẹ̀yìn ṣe tẹ́ ẹ dáṣọ bò láwọn ọkọ àǹtí síta lọ́dọ̀ àníyàn kódà ọmọ ìyá rẹ tí ò bá ti wà nínú ìjàmọ́ bọ́ bá ti ti lẹ́gbẹ̀ẹ́ rẹ báyìí ibi tó gbọ̀ òkú rẹ kọ́kọ́. tó látara àbú eléyìí ọlọ́run ò bá wọn pàdé òun gbogbo ohun tí wọ́n ń ṣe wọn kàn fẹ́ ní ara wọn kókó. kódà ẹlòmíì ó ti wà pàdé ìdùnnú ọlọ́run tó gbà pé àná. ọlọ́run bá ní wàlá yìí mọ̀ sí mẹ́rin náà láwùjọ náà ń lẹ́bi sáré ọlọ́run wàlàjìbàdìlánàwó ìbára ọ̀fẹ̀hìn àmì àwọn ọlọ́run ọba á padà sí ìsọkànbalẹ̀ rọ́pò ìbẹ̀rù wọn. ìdùnnà ní tí wọ́n bá ti tẹsẹ̀ múlẹ̀ máa gbà wọ́n láàyè dáwà tí wọ́n máa ṣe ọ̀bùdù lọ́ha wọ́n lè ṣe ṣẹlẹ̀ fún òbí ìṣẹ̀lẹ̀ kì í sí gbogbo dáwà lọ́dà lóyún kì í dáwà tó bí wọ́n ti ń rọ ìbọn àwọn tẹkinọ́lọ́jì ti lọ ọ̀sẹ̀ ìgbà tí a gbọ́dọ̀ lọ kọ́ bí wọ́n ti ń ṣe yọ ká tó lo yọ tí yàrá ti lówó yàn lọ́wọ́ ìyẹn ó lè fi yòókù wọn ráyè ọ̀sẹ̀ ìgbà tí a ti lọ kọ́ bí wọ́n ti ń hun bàtà ká tó máa lo bàtà tó bá ti lówó rẹ lọ́wọ́ kọ́ ra bàtà ṣùgbọ́n nǹkan jẹ́ dandan ká gbọ́dọ̀ lọ kọ́ náà ní ọgbọ́dọ̀ lọ́ha ọ̀là ìfẹsẹ̀ bóun láti ìyẹn nìpìlẹ̀ ọlọ́run bá sọ pé tá a bá gbà wọn láàyè yà àbùdó náà ní náà lè ṣe ìkó náà lè ṣe ní tí wọ́n máa tòkòtò náà ní pé ìmọ̀sánná ẹ̀mọ́ pàkàmọ́ pàkàmọ́ lọ lẹ́yìn ní oṣù tó sàwọ́dí àríyá wọn ò mọ kẹ́kẹ́ nípa fún ìlọ ẹ̀yìn náà ni kò sí ìdóyè wọn di ọ̀rọ̀ kàfé kàfédà kàfédà kàfédà kàfé ẹ̀yìn nǹkan gan ni nǹkan lọ́dún lára gbogbo ìyókù sọ́kàn ìtọ́jú ẹ̀kú rẹ̀ lẹ̀ ẹlòmíràn ẹ̀rí rẹ̀ mùsùlùkù ni ó ṣe lóun ti jihad pẹ̀lú rẹ̀ la mùsùlùkù ìṣẹ̀bọ̀ gbáà ó ṣe lóun ní ẹ̀kúndú ọ̀nà lọ ẹ̀rẹ̀ ló ní ọkùnrin jáde wá bẹ́ẹ̀ sì rí tó ń dúró dè náà jẹ́ mi lẹ́yìn àṣìyà ọlọ́run ọba ní wọ́n máa ń kẹ́kọ̀ọ́ bá àdọ́gbà rẹ̀ gbogbo ẹnikẹ́ni tí ó bá wá sí àgbàgbọ́ lẹ́yìn ìgbà tọ́lọ́run bá ti kọ ilẹ̀ má báyìí فأولئك هم الفاسقون الواقع بين يعني توفيق أعطوهم الصلاة من المجدون الظروف وأعطوا الزكاة اسماء الزكاة وأطيعوا الرسول فتلجوا لعلكم ترحمون في بعد جنة أوكي لا تحسبن الذين كفروا المعجزين في الأرض ọlọ́run من ẹ má ti máa lérò pé káwọn kékeré tí wọ́n ti àti táwọn ọmọ sọ ní ọgbà ah, wọn ti lọ ìjẹnìkẹyìn ìjókòó sí àti wà nílé wúro káìsì eléyìí àwọn táìsì pé remote control báyà wọn fi máa control wọn ni ká máa lọ ọlọ́ọ̀ni wà náà lẹ́yìn náà tábàrù mọ́ ọ̀dìrí ẹ má lérò pé àwọn tòbìrì tẹ rí yẹn ẹ má rò wípé wọ́n ti kọ́ lọ́n lágbára lérílẹ̀ pé wọ́n ti lọ mọ́lọ́n lọ́wọ́ ṣe àwọn tí wọ́n ti lọ ìwò rẹ̀ kò tẹ̀ sí jẹ́ nìkan ṣe káwọn mọ́. ọlọ́run ní ọmọ ọwọ́ ọ̀nà ìná iná náà ni wọ́n lọ tẹ́lẹ̀. èèyàn fà nìkan ẹni tí ò ní lọ́run yóò ṣàlàyé. ọlọ́run ọba ọwọ́ ọ̀nà ìná inú iná náà ni ibùdó tí wọn wà lábí sẹ́ni mọ́ pé iná yìí ó sì burú ní ibùdó sí. يا أيها الذين آمنوا اللهم أبقوا عليك اللهم كن نبغى ليستغلكم الذين ملكت أيمانكم